الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإنسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إنني أشهر رمضان لون ما الله غدو 1439 وشني هو شكلو لولو أوغو يوم لو 2018 miladiya karatuwa ingini akwane uji aya kifi fi nisa lirijali nasibun mimma taraka alwalidani wal aqrabun أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا للرجال نصيب أبوك لما تشينك مما ترك الوالدان والأقربون أبو لا تشينك إفهم ka ẹun ka tama fi ma tọ́nà yanẹ̀ wal akrọ̀bùn mayu ifeun kame humana na kuma tono jana walin nisa'i nasibun ogele abubula onugu ama onugu wọn ti nnu pẹ mimma tarokal wa wal akrobu ẹun katakwe tono dikuma ma domogin wal akrobun manya amehu enkumatono mamadomoge igide ati ne jema magini alukunu bule alukone kale nupe ihengugu ogene lemunu ugwu. onugunugu n'ekele ihengugu onekele maadukwe nwe ngugu onubule onugunugu yangoche nupe ihengugu

láàrùmàṣá kúpẹ́ ìbìtà ẹgbàkàdí ni máa gbéjú bèrèbítà ní ẹgbàkàdí ni máa gbéjú bèrèbítà ní láàmàṣá kúpẹ́ ìbìtà rẹ̀ òpẹ́kìtẹ́ kù máa pẹ́ ohun ìṣẹ̀rí àdín islam ìyá tákì amúpẹ́kìtẹ́ dùdàhó àbíní ọ máa pẹ́ ohun tó nù pẹ́kù máa onubule máa a ogú òun àti inú pé òun kò máa dùn ún mi máa kọ́lá mínú òpẹ́lẹ̀ ìyálẹ̀ àwòkẹ́sù àbẹ̀àkúkọ́lẹ̀ wìní ìyá wìní máa di ẹni nìyẹn ní la nọ̀síban òpẹ́gidẹ́ kò máa kọ́lá wọn kò máa kà wọn gidẹ́ nọ̀fúrúbọ̀ òpẹ́ èyí kò máa mú tòdá alama ẹni ẹ̀wọ̀n ogúnbá ọ̀tútù ìṣe òpẹ́ kọjú àkọmọdúnmù nẹ̀mọdúnmù ẹni lè tẹ́ fi báàbì kí a kọ̀lá ẹ̀wọ̀n ogún olùgbònùgbò ẹ̀wọ̀n ogún báàbì àmẹ́wọ̀n òtútù màdọ̀ báàbù sọ̀rọ̀ ìlú báàbì so amu pẹ́ òtútù kò máa dún ẹnìyàn islam tòun tọ́gbà àdínì kì bọ̀bọ̀ pa kó ṣákáì torí islam ìdèjú kékeré gàbóbìlẹ̀ nù islam ìyàdí e right tata right àtàtẹ ẹnẹ́ka gbogbo kàtàkì àwọn mìíràn ìtọ́ka neka dùnmọ́nù islam ṣàbánilẹ́nu nẹgbàkà pàkà tí wáàzí èyí wáàzí ń ti ṣe dákí kírísẹ̀ní káwá tó ilé islam ẹ̀ṣà díìnì ọ̀pọ̀pà àdíìnì justice ní ẹ̀ṣẹ̀ bá yẹ́yẹ ọgẹ́lẹ́gẹ̀ẹ́dẹ́ yẹ́tọ̀ ẹ̀wọ̀n yà sí dákí islam ayé apẹ́ngu ogún káàkiri máa méjì méjì ni wọ́n nẹ̀kẹ̀lẹ́ máa méjì e islam ẹ̀ àtàbánilẹ̀ gbọ́kọ̀kọ̀ àgẹ́dọ́mọdé ẹni ni ẹgbọ̀ta ẹbọ̀bọ̀ pọ̀tíkẹ́dẹ̀ ọ̀kẹ́ mú ìhẹ̀lẹ́ dúdá ọmọlùmí ìdágúpẹ́ ẹni wọ́n máa lùkà mẹ́ àṣàwírí lè ẹ ọ̀dà àbàpá yẹ́ yóò ń jẹ́ màgbó despite kò ń má ṣàbàpá ló ń ṣe àṣìrí àṣìrí náà chew ka ma anya chawere ka ma anya chawere unu bule inu kwe islam ka gini kuma dungo kuma dungo nu bule onu nti onu islam ka kuma dungo nu bule yenu onu du ki onu du kero nu bule ju ka ka agba na mara ngana onu du kero nu bule ju ya ka agba ta ka me ke chawere olúlẹ́nà na gẹ́lù yẹ́tọ̀ ìní abájọ láti ní jẹ́wà màkí ní òpó èkéèjì kẹ́ẹ̀tùpẹ́ kà mẹ́ra dúnmúnú bìlẹ́lẹ̀ yílẹ̀ ọgbọ̀kọ̀ ẹlẹ́gẹ̀ agbẹ̀lẹ̀ kúrò ẹgbà kà mẹ́ra cháwẹ́rẹ́ ẹlẹ́ ńlá mẹ́ra lẹ́gẹ̀lẹ̀ tó ń jẹun islam ajá màáyá cháwẹ́rẹ́ islam àkúmọ́ ọkọ̀ra wọn bìlẹ́ ukú wọn pa ma wọn yá pẹ́ ní wọn unu buladi sada ikela ko unu buladi itola kinu buladi itola ngu udu islam ka gini udu eje mo ubi ma mi sada ki dungu no bule ki oko da kuma mo kole dungu mu tubo iya iya choga sibiti du je je ane je ki ane un ko ne kele kuma mo ko na do todu hakik islam dungunu bulagbo muna iba kimadi hakile ngone kala wele ni ba awale jingi ati gbe ngogu uma mu hakilo bula mambo anu wala ibre ya be gibre yun yo la lu huma todu bo abi ami kristen ibe hu ma ma ma, ma, ma ma àmàmì nínú ọgẹ́lẹ̀ màtẹ̀ mádàálẹ̀ ń gbé òkúnṣẹ́kọ̀ ya ẹ̀mẹ́kì báàbùlù ṣe tún yíyà máa tún yíyà ọjọ́ mẹ́jẹ̀ yọ tí ṣọ́ọ̀ṣì ló yíyà dàbí oyin má nínú ẹ̀ngá bébì táwọn àmì mẹ́kì ma hù táwọn ma kí yìí imi baabi ọla enwogwu bi enwogwu ikpe karatu imi baabi n'ubi. anya chọkatule anya chi ditelu ditelu enwogwu ikpe ama ditelu ndu ka anya dụ anyị aligeshọ di ka tọch toruka hụ tọch kama ọrụ churu مما قل منه أو كثر مما قل منه أو كثر أمو كما قل إننا لا أبكاكينه أمو لشنا أمو لشنا مما قل ما يلا أو كثر أبكما شننا نصيبا مفروضا وكوكده شكوه نصيبا ukwegede chukwe mafrudo yakuma ucho chuchu umchi wa idha hadara alqisma وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه فارزقوهم منه وقولوا لهم قولا معروفا وإذا حضر القسمة ẹ̀wọ̀n ikpe tukwe ne kabuka yugbo kuma kpẹ́wọ̀n olùkúrùbá àmì ìhùwánà nì máa yugbo kuma kpẹ́wọ̀n wàlìyàtà máa àmọ́má ikú ejúmọ̀dá nì gbogbo kuma kpẹ́wọ̀n ogú wàlìmẹ̀sàkì gbogbo kuma

enye akpọ ka gịnị enwegwu ikwe ịdanụmọmụdaji ụnụ elekwu enye alị ka gịnị ịmachi quran kuma ne du kwe ngugbu ọna du kuma kwe ngugbu le ojajede hu ojajede hu enwegwu ka ma gido ya na ya emi kuma akpọ ji ka gịnị chewu ka na eche na-echu ya a na eche na-echu ya ma ma ya na ịma mụ ma akpẹ amacha akpẹ le ige Oya oya ma pẹ́ ọya mú onúgbẹ̀nẹ̀ lẹ́nẹ ìmúdọ̀yà mẹ́ta ee ma ń pẹ́ngọ́ ọmọ pẹ́jú mẹ́ta allahu tabaraka wa ta'ala yẹnihi badala, ìsàlẹ̀ zọ́ọ̀lìmí na bẹ́dẹ̀lá amẹ́nà aláti ma méjú dàpàlọ̀ yí yẹ́ ẹ̀dẹ̀ ni wátàbàlẹ̀ ọjọ́ mẹ́undùn mẹ́ alẹ́jọ́ mẹ́mẹ́lẹ̀ kùmẹ́ṣe kùyàmá dẹ́ni takẹ̀wùlẹ́ àmẹ́míyẹ pàlọ̀ yí alẹ́jẹ́ alàtíkàdọ́wà mẹ́rin alẹ́jọ́ ìyàmónú kẹ́ẹ̀ẹ́ ẹ̀ngàmá pẹ́ ọ̀nà ọ̀tọ́nà òyàdà ni wọ́n lè mú because ìṣọ́gọ́lẹ̀ wọn jọ àkọmàṣín ìṣàbálẹ̀ wọn jọ àkọmàṣín ma yá pẹ́ngogú islam kìdó àkọmà pẹ́ngogú in iná díìnì dú kìdó àkọmà pẹ́ngogú kì àdúrà alùpùpù àpẹ́lẹ̀ islam múdàmúdùá máa ya pẹ́ ogú oúnjẹ́ aláwọ̀ tàbárakà wata ala tó dúkì makanya gínégé dú ó yẹ́ ogú ṣẹ́nkọ́ nà lèkú ọjọ́ tí é mú ìjà gínégé sí òbí un tó dábá nílẹ̀ ọmọ ọ̀lẹ́ lẹ́bà ọjọ́ de dùn á aluka gbígbà wọn alùkà ọ̀dágúnmọ̀ olùkà sí àníbi ẹ̀hún kọ́lá dini dúró àníbi sálásálà àgbà wọn àtàmà alùkàṣà àlùwàlá alùkà ayébì kò lè àníbi mùwà àmá ẹ̀múdà ìgbẹ̀mú gúbà ọjọ́ ìṣà níbi ìdùn kí gbàrún wa. òun dọ̀ aláwọ̀ tàbárakà ala òun pẹ́mú ogún kọ́lá wọn yìí aya yóò dúdú ebi sọ́rọ́tù nìsá aya ẹ̀kẹ́ gbọ́nkà ebi sọ́rọ́tù nìsá aya ẹ̀kẹ́ gbéjì ebi sọ́rọ́tù nìsá aya 176 ebi sọ́rọ́tù nìsá àmá aya ẹ̀wùdú kẹtí nílùgbẹ̀mù ogun ayá mẹ́ta ìdè wòye ùmàdú kẹtí nílùgbẹ̀mù ogun ayá mẹ́ta ìdè wòye èédú kà níbi ayá kàwà ìtìjára ń alùkà ayá mẹ́ta alẹ́gẹ́ àbìrú ayú wà níbi kàkí ọ̀làlẹ́tàkùwẹ̀ ọ̀làkọ̀ níbi sọ́lọ́sọ́lọ́mà kì má tàtọ́rùmù ní wẹ́ẹ́ nẹ̀gẹ̀tì ní má pẹ́ iche ma ame okpolo ame aja na akpekpala me nu tagme ja na akpekpala me me ŋo de da mi ne jali ha bukuma nu ma aja ne ki turukuma ne ki ta a kiti gbɛgi ha dɛ kuma ne ki kpa kɔrum ine meji ni na adu omu ka ale ama kuma adu omu kuma kuma torí máa kẹ́ àgíní iye ogé kẹ́ẹ́dẹ́ kéje àmì àpẹ́ngà màtá ẹ̀yẹ kẹ́ bọ̀bọ̀ àmà ẹ̀màlùkà máa tó a ma ọ̀nà òyà wọ́n lè gbò tí àṣọkẹ́ lọ́mọjọ́ kà ń tó jẹ́ pé mẹ́mọ́ ayẹ mẹ́múdùnún náà kí rọmẹ́ àmẹ́wọ́n lè dùn rẹ̀ nù mẹ́mtọ́ ọ̀gẹ̀dẹ̀ abẹ́kúnmẹ́ méjì kóru ènè dúkìá yá tẹ̀ ohun mẹ́ náà dòwì because ẹ̀wọ̀n dúkìá ọmọ ẹ̀ má lè mi dómù wá torí pípẹ́ ńgú yà yá tì nínú ìyá tí ń nàmú assignment yà yá tì ìyá wọn ni kí bìmọ̀ ọkọ̀ àkọ́mẹ́dọ́kọ́ kó má ti assignment lẹ́bọ̀ mẹ́ méjì kóru tìlítìlí ẹ̀wọ̀n ti dákọ̀rọ̀ kí du ayá dé anagite okwole ya anya da injinia bụ kuma nwa ne ya anya dị tubi kuma anya nwa mita monu kaneleti ya anya da mune tubi kuma anya ma anya gbaluka ama ekpe kije hu ama ama oli eti oya dokodu nwa amino ado ako economic series ama oli eti ma anokolo la nkide hu ma anya ya te ma ugbo alali ngbuka ni ata mejo ihe ogogogo itu nyi ugbokwu e e le jụọ ma ugwu alali ma ṅụọ ugwu ene ka akpọnwụ gwugere ebe ahụ ya ṅụọ nye adam na etubi abịakwụma meju sọvee kuma sọvee onyile ọgọ onye gere lagos mi onumadigide ọgọ onye gere abaye kọlọgide kọlọgide lọmọ yìí iṣẹ́ àmẹ́ àmẹ́kùnmẹ́ ní ohun máàkùnmẹ́ yá ṣe kọ́lá mẹ́nu òun yí òun àyà gbadùn lẹ́nu jìyà àyàbò mẹ́tì àbẹ̀kí àháyà ẹnẹ̀jì àbọ̀ṣe onuma ne ke tinye gire lagos bi aba yu oge onye gire gire abu ya onuma ne ke ta to plota and oge ne gire ke kinesi port harcourt ne gire port harcourt emi onuma ne ke la na oge gire ene mu ne ji nwa anya onuma ne ke la na oge gire ami research ma uche machine mu machine atame onwe onye onwe awon tugbo kuma ata ya nya edifikiti ọmọ ẹ̀sìn ọgọ́ onuma ne ke la ma de ne ko mọ́ ẹni lẹ́yìn 55 badeneko mo ani le nya 50 badeneko mo ani le nya 53 imunu malike lo majiri ne the least ko malike la imama ame u gijejehu ame ama te gijejehu ami pomu gijejehu ogoda ame ngire pa ko chaka mami money value mamudum unu ma malike ta unu malike la egba ki ukolo gide isepa imda bi awale pa ko chaka take ha chini máa ṣá nìyí pẹ́ ma iya calculation ló ń ṣe kí pé jáde pákúṣáká àbúyẹ̀kùmànùgbéèdè àbúyẹ̀kùmànùgbéèdè àbúyẹ̀kùmànùgbéèdè ó kí ipa mẹ́rin àwọn dẹ́ òkú ẹ̀kọ́ ẹ̀nẹ́ jabai gbẹ̀nàkọ́ ẹ̀dẹ́ ìyẹ́ jabai ọyàgbọ̀n ẹ̀nẹ́ kí ṣe ní ìdúgbò tágẹ́nẹ̀ náà dé mu àmọ́ by time pé ní ẹ̀ ẹ̀kọ́ á ṣe ìyọ̀gọ́ ẹ̀ngàmẹ́ atọ́ngàmá èkẹ́ bọ̀bọ̀ ilẹ̀ ẹ̀ṣù yàgẹ̀ ní òyà ọmọdún ń ima dunga ma meni ya dunga ma jube ene go gide algibet ma baba ba shobatai ene go gide algibet ma bi ya shobatai ene go gide aluka aku de de yukului algicho mai iti hu baba icha ye me do moyin ene me do mu ya pe mu wi ba unga chu ya ni ni ni ya te ene go ide yuta ide yu ele maki ene go ile kume ile ku ele maki ogele ma ci ci wo ma ka ma ko aboku ma nya ye ngugu iru me yutu ne dile me ci mi aba ye ina la ya ka ma ka me o ne dile me ye ye o ya aboku ma ye ngugu ni chene me kwa ma ci iya irse ju je gi ni ogbodu me ye ngugu to ogbodu me la ye ngugu kura le wo ke gwane eni se enu mo la duika ehu pe ngugu qur'ani unga kwe

nasiban mafrudan oja kini amehu dane kama ma yaku dane kama no bata dane farzuquhum minhu medu farziki yan wula meduma wa qulu lahum ma qalanguma qawla ma'rufa qala bedo it means okodo amune kiji madane ine unkene na yane ewu duki wo mo yele inugbe nkumadun o ma iku duki domo inugbe nkumadun eno bata duki dane inugbe nkumadun ẹ̀hùn tó kùránì ka ìhà yàgìdẹ́ rẹ̀ àmá yàgìdẹ́ bá kọ́lọ̀n takwa ayàgìdẹ́ mú dáyà ẹkù ma di ọ́dàgìdẹ́ hun mahmudu palu abdullahi bin abbas kaalẹ̀ wọn ayé yé ni nẹ́sà kata ha al'ayatu lè ti bá da ha ayà ẹkẹ ẹrọ ní ẹlẹ́ bá ẹ má yẹn máa òhù yóò sí kúmùlọ́hù òun ilẹ̀ yìí تدالي التاي كيرونو وليخشى الذين لو تركوا من خلفهم وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا وليخشى الذين

zuriyatan khafu alaihim dunwe maki ameta mo ma no jubi me chuko ya mo male waliyaqulu waliyataqullaha ma chuko jo waliyaqulu qawlan sadida ukola du kuma anyaka turuki amudu kola yoko kwa umaka kola du kuma anyaka imuru kọlọ kpọkwa ụmụaka kwalu so to daba ọmọ ọma ikwu ene ṣe se yimo ohun nche arzika tan arziki meko njen toro eche ma ki wele amado we ma do mon kamo ma dubie wa ogele ngengo ti إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا إن الذين يأكلون أموال اليتامى ظلما أبوكم أجوكم أيكو أليجوا على شيء ibogu ma jo ko ma yo kwali bi bi tali jala ci bula kinari afa innama ya'kuluna fi butunihim nara en kuma je yi huma gidomai una ma je domai una o ma je domo wa sayaslawna sa'ira unugun goma ma onya duma tihuna sa'iri ojo kwani ina tuku kuma yi dɔ kɔma iku yɛ o na li ku anɛ tsanɛlɛ unyi moto ɔkpɔ dun du kama kini idubɔ yɛ yɛn ka mɔto kini ɛ ma ritɔn tɛm ko ma pa kusaka nkɔjá kini dɛ yóò si kumu lɔ. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك نعم وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما الثلث مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له ولد فلأمه الثلث فإن كان له إخوة فلأمه الثلث من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله من الله نعم إن الله كان عليما حكيما يوصيكم الله في أولادكم amdaba we ọla emugu gadangadan onugunugu detailun عند الله تبارك وتعالى مش افتحوا بي الله اكبر ان وجو جدي ميراث جدي في اسلamic studies onti subject e hokan ti oji ko liun kuma etu ko seun ijakati nc yẹn ti mẹkọ ṣe ń gbogbo ẹ̀wọ̀n lè ti degree islamic studies ẹ̀kọ́ ṣe ń gbogbo ama kɔdze kuma adu yɛ ɔmɔ lɛ yi ba ɛnike nílɛ okologbodo kɛ ɛnɛ lukɛ ŋgunu todo yɛn kuma kɛ ɛdzalɛ ụmụaka pasa ŋgo kɛ lu kuma ya ɔmɔ lɛ yabu kata yi koe pabie ka yi na aritmetik gidi hu. ṣe mathematics náà ẹni kò máa dọ́wà kí area mathematics ẹni kò máa dọ́wà kí indices yìí máa law of indices máa di indices gị na dùn ṣekú evo máa ẹ̀wọ̀n ogun in mathematics kò máa dọ́wà kí probability máa dùn ṣekú ma máa ẹ̀wọ̀n statistics gaba daya ya teku eyan ogun ọwọ́ kò máa kí ni average yìí máa du eyan ogun máa du ṣìkù tí ọmọ làbájọ ẹun dúkì jẹ́ omi ẹyà kọ́ṣẹ́ ọmọ ẹyan ogun bá ṣe kuma ọmọ ẹyin tó lù ọmọ àrètí ilẹ̀ ṣe pẹ́ amado awo ma ma one kota te ma two kota kota ga nu e ma uloba ma re he chuloba nu are ile ba ma ki one ta ta ka to ga nu yin to mathematics ile ti ma kume make fraction ile me fraction me ko fraction ihun ihwa umayegwu so iladun ga kina ti akini enwo wu ichola mu ma pen ichola mu ma pen wallahi ti de ke ya enya are ti le kiki kide kenya okoje madalen agbudu ka kini o. me ngogu nenu to ami mali mina nana nana na ma ma fi ulita fi ko oje enwo wu kide ki acha ti ku awaka shamal majiri owe aladika ma ẹ̀wọ̀n ogún ma kẹ́ ẹ̀wọ̀n ma ń lẹ́já límẹ̀ ìnàmà lè mí kàkíkó ẹ̀wọ̀n ogún ẹ̀bà káàkiri dìgírí ma lè mílẹ̀ ṣẹ́kíkó dágókè àkọlà oyé ẹ̀wọ̀n ogún bá ẹnìkì ní ìjọ àkíní éjú ìwọ̀n màdédù ma ẹ̀wọ̀n ogún rọ̀gbọ́ ánì ọmọ àbó yóò bẹ káàtó nínú ẹ ní mọ́lẹ̀ ábìlì ma ẹ̀bẹ̀ tó máa nù mẹ́ ń wúwá bá nàìjíríà yìí wọ́n sẹ́wọ́n ìdúkù àkàrà àmàpá kó jáká àmàmdà bìlì tí kà máa yá kì lẹ́sẹ̀ ní ọ̀là ẹ̀dẹ́ ọgẹ́lẹ́ngẹ̀ẹ́dẹ́ ọmọ ẹnà kẹ́ masters degree masters degree in islamic studies ana oye nwegwu leta dị amịma alimiko ka menu ma enwegwu nga meti ya na abele gbapu nga defense nga ci defense ni onye nwegwu ba inola inola ni duki bo ka mema to onye to oji mola to di ni la ka me ka wa gi ine gbita me anya du to gbamu ta unge betu ma obata ci ineze di ci biskici lugbe nwegwu le atama ini malimika ka ko jani azhar o jani egypt kedi school of legal studies kano kedo mole unge wonya e ku kwabie ta ala amadu nge le arab na ajini unge nya e ku kwabie unge ngo humba engu gungo ko to mali mi kaka gede ikilita fi oye engu mali mi ki ungu wonya ko ole akini almira ubile ta fi ole ma wọn ma lẹ́nu wọn lẹ́ ma dẹ̀dá kò lílítà fún ó di àwọn àbájọ ìmá dáálẹ̀ ma jẹ́ wọn lílítà fún ẹ̀bà lẹ́lẹ̀ tó alùpùpù mẹ́ gbogbo rẹ̀ rẹ̀ tó tó wa aládé ma mú kẹ́bà ẹmu gbó ọlá tó ṣàkàṣọ nà ẹ̀dẹ̀ ìlú pẹ́yẹun bá òwe àwọn akàbà ẹ̀kọ́gbà nà ẹ̀kọ́lọ̀ ṣe ẹ̀mùdùkọ́mà àmá bá

to ya kwa ni turuke ya chipukili keto kubie turuke tukoshe mu eyo rudun ije na mi foundation wayane yiki tukeke ma take ewe hunugunu ge nwu we ko yo pegire take wa ba ka choka tugire enjema ane udu bayani ledu au chipakuchaka 2015 na alikum ngo mabal ne ja chare ya ne ẹgbàlẹ́ àìbẹ̀yàní ẹun kìdú lúgbó àmọ́lá gẹ́gẹ́ àkàmìlì tá a fi jánẹ̀ dábìnà kílì tá a fi kì á kọ̀lá oyé ngogbo ọlọ́yọ́bìyì mẹ́lẹ̀ ń gbàná àti bẹ̀yàní pé hun ànádùkẹ́ àkùrà ẹgbàlẹ́ lẹ tuntun alẹ́ ẹni kí rẹ́kọ́dì ni wọ́n lé tọ̀yà àṣàpàní kì á gáì wọ́tẹ̀tì ní turukẹ́ ní bẹ̀yàní lúgbó ọtí kíkà ní kíkà ẹ̀mí èyí rùdùn akọ̀lá oyé asbábùlì mìíràn ẹ̀hùn jẹ́mú ní a jẹ́mú wú ìkéjì mú dá asibabul mìíràn ohun máa délẹ̀ ẹ̀hùn jẹ́mú ní ẹ̀hùn anọ́lẹ̀ gbogbo ẹjá sápò a jẹ́ gbogbo ní àbẹ́kítákẹ́nẹ́lẹ́kí jẹ́ gbogbo ẹ̀ ẹ̀hùn kéjì kàwọn yàkọ̀lá ojíun sí màwá ní ìrìsì ẹ̀hùn ahánà ohun ní kì máa ní kí kéjì mú kọ́ṣọ̀kẹ́ kí ọlọ́mà jẹ́ gbogbo nú nene ti tugbete aje ngugun nene ti ma tugbete aje ngugun nene ti tugbete aje ngugwewe ya nene ti ma tugbete aje ngugwe yele ma doka kini hi mawani al-ir iri ya mune kanya kola ojin ata te shi arkanul mira amo meto enwogweje shurutul mira amu ko kilibe ngugweje abakakini alwarithuna min ar-rijali aboku majengu bukwe abukele alwarithatu min an-nisa aboki tukwe kumajengu bukwe abogule ahkamul irthi abonya abonya en choda gilebi en ugweje den upe en ugwepe mayu alhajbu aboku mahana unebe ugwejete manya koru aboku mahana unebe ugwejete

n'ọ̀dà kí ike owó ọ̀nà ìkéjì ẹ̀ta nke ìyàmẹ́ mẹ́tàlẹ́ ó ka ihun sí ma dọ́kẹ́ annesebu àbẹ̀kíní alkọ̀rọ̀bà ewu ike òwe kó nà mẹ́mú dé ihun mẹ́bà anya jẹun owó anya jẹun owó ẹ̀mẹ́ alẹ́sẹ̀bù dị ilé

ẹ̀hùn ní kí jẹ́ wọ́n túkà náà ẹmú wé ṣe ń ẹni ọya mẹ́bá ẹnìkẹ́ túkà náà ẹmú wé mi ìjìlẹ̀ uwe ẹni ọkọ mẹ́ ẹnìkẹ́ túkà náà ẹmú wé mi mẹ́ tọ́ ìmàdílà àdìwá ìjì tó dá dúdú òbílẹ̀ marriage ọkọ̀kọ̀ tọ́yà ẹ̀kẹ́ abi ma adule ina tage ni ini yege nu weke lu tane ba du ta ba yoyi we ta ko ja ta ta ko ji mu e qualify ke je mu gume sana o meta ke ni ke jenga mu ne je mu wala mare ati ni bayani bane turu ko jo ki e du bola kaka e area e ki chobu kaka ko nga kola ju nde mawani al irith alaki mawani al irith yele ji topic mu ne ju kola ẹ̀wùn e, ya máa jẹ́ ń òun nẹ̀

ẹmọ ma yẹ pa ẹjàkà túpé jẹmogún ma ń ọdún ẹlẹ olóbìnrin ẹmọ kan dúpa ẹmọ kọlifà ìyá jẹmogún alikọtù barriers to inheritance àmẹ́hùnkì akpọ́nà yíhùnkì máa nìka jẹmogún rẹ ó ka ìhun sí òun nípa ẹ̀kẹ́jì ń sí arẹ́kọ̀ ẹ̀ṣadú slavery ṣẹ̀hùnkì múdàdún ẹ̀ṣẹ́ kò nẹ̀yà lẹ́kúgbòdú abáyọ̀ yìí. ẹnẹlẹ lèkú máṣe ní pẹ́ngun náà mọ̀ máa wẹ́kẹ̀ ṣe adú ọlọ́bàtà adúkẹ̀ tó bọ̀ láti wọ́n ẹbá kọ́bọ̀ màdù ma ní kébí ṣe ní bọ̀ tí ẹmdà ìṣe entitlement ọ ṣe ní àkíní típẹ̀kú máa méèkìrẹ́ ìdùnmú ẹ̀kẹta àwọn àjẹun ìkìláàfù di àdínì mẹ́mọ́rí dàgbọ́lámà àkáàfiri ìyẹmùgbà àbàkwà àbàkwà ìyẹmùgbà káàfiri ka nọ ma abájọ ikọ́ mẹ́ ẹ̀hún ẹ̀hún ma ya pẹ́ ẹ àmọ́ mẹ́ bẹ́ẹ̀kì bọ̀bọ̀ ma ma òun rẹ̀ tọ́kì ina ci arkanul mira amma mai to girin yin guguce ta amma mai to mai tale o kai hun shi alwaritu ekeji hun shi almaurutu eketa hun shi almuwaritu ene ki kuwalo ma je gugun so mai ene ki aje gugun ohun so mai to ekeji ẹ̀hùn ogún èkù máa ń yá ayé ẹ̀hùn máa dúdú òun àṣọmẹtọ ẹkẹta tọ́lá lè má lè mi dúkìá kìá yá pẹ́ gbogbo abájọ yìí bá bìsì kí n ṣe júmẹ̀ta lẹ́yà ti lù yà á tẹ́ nìkí mẹ́nẹ́ kì kú ọ̀nẹ̀kẹ́ lẹ́ni tí onobìnrin ní ṣe ìmọ̀tọ́ ní ṣe owó yóò ní ṣe ìnà dáadáa ìníye dáa ìnọmọ dáa ìyílẹ̀ ti yájìbìsì eré àlẹ́lẹ́ ọmọ ẹ̀tọ́ ìkéjì ọmọ ayé múnú ìnẹ́ ọyà múnú ìnẹ́ àtàwọn dìlẹ̀ àbẹ̀ kọ́rọ̀ àtàwọn dìlẹ̀ yìí iye ohun dìlẹ̀ àbẹ̀ kí iye ohun dìlẹ̀ yìí máa ṣe bìsìkì eré àbúkù máa jẹ gbogbo eré àkẹta kò máa ṣe bìsìkì àti ẹmu búkù máa jẹ ẹmu pẹ́mu ìnẹ́ gbòyà nà mẹ́wọ́n lẹ́jọ́ òbílẹ́gẹ̀ ṣòro òtún ìrìsì àbàkí ṣòro òtún mìíràn àmúkọ́ kialule oji engugwu uko yuduti akini number 1 ma confam kakene gide libuta ma pe ngugwu chenku ne oda duwa kuma pe ngugwu ilinyo oda duwa kuma pe ngugwu because me confirm kakini me me ngugwu ko yo ko na gidi duara ko tagme da ne gida ngori don tiraba lẹ́yìn ni condition ti guide ni anéjúkó gúnmúdú jẹ́ máa pẹ̀ ogun ta ń tẹ́lẹ̀ gbogbo ma confirm kàkí ìlẹ̀kú tọ́ e confirm ukú ma yẹ́ ni ukú ṣọlá mẹ́ẹ̀ èjì nìṣe yìí àtàmà máa pẹ́ ogun ẹ̀bọ̀ ma yẹ́ ni ukú alélútọ́lá mẹ́ẹ̀tada ọ̀nà ya máa confirm ukú lè alìmọ́tù hakiki alìmọ́tù takọ̀dírí alimotul hakemi ukwu ọla mẹta dẹ ukwu ọla kasi motul hakiki ukwu yọ ọpịọ ejume jale amẹjọ ikwu amẹdokwu mẹdaji motul hakiki dẹ alimotul hakemi yeleti yake mudi ihe ọdamadu aka kí lukume sharia ohundu aka kí lukume ṣẹ̀kìṣẹ̀rí àmúdó ara tí lè kùdá ti mẹ́lò tó gbé jọ́ọ̀jì ẹni abánagidẹ́ nga mali ni o ilo tu boku ma jogu ad alin mu ma mudu pa o mu ma du pa no alin joji ya nya o takada gba pe oda kini e oda e abire yuka ene du mo mali ni ke mo to oda agbalu ka ile le ene kiliku to uku ile kuma ka gidan pronounce uku to uku ki al-mautul ukole keta yaci almautu at-taqdiri ukwe takdiri ukwe kam ama ama adeju okola ma kini iye je akide yuge oma oma oma onoble onoble imo onoble mama kurinyo kani ugre utu mejo nchi turu ma pe ngugu oma kidewu ma ngodi dide uma bita takuma takuma pe

alikoma ede gide soma ki a survive machine to from ona kame lilile memdu gwa kini ede yuni de yute oye soma ki aye machine to ma ya pe nguto gbalo mo tu takbiri le to to daba nele oda me confirm ku ene kuma ya je yi oda me ene je ne me ra ye hayatul warith inda hayatil wari obilege ma nwa ibiskishe kigba ko du kiwe domo igba ko ga hana ombe ngo yete kiwe ni pako gele du ja domo babi la yukuji babu abu ya je ngo gwe abukele chenku na liku abukele ola munu amaniki je mugun abokala gine ke je ngugu inye omone kale al ibn ibn al ibn aju one kale takeji ayi no momo o ma one kale so tinye son of son that is grandson there o ma o ma ya je ngugu o ma o ma ya then eketa ọma ajemugwu ọma ọma ajemugwu ata ya ajemugwu that is father ata ata ata ya ajemugwu mụtabogide inegbagidomo before taku eke ajemugwu kene ka ọ na-akpanyu e ọ kakọla ọma ọma ọmọ ọma ọma ajemugwu abayọ yi ọma ọma yorùrù idileba ọma ọma ya chewu kata dile ona ona jere nyora ataba yu atama muda dile ni kata le ku ora atade yu to ora atade ugwe ngugu me tutu dale o ma je ngugu o mo ma ata ngugu ataje ngugu ata ataje ngugu ele domo o ma ye ya je ngugu ala afu takalu o ma ya je ngugu o ye gide ku ma ki ya je ngugu òun ọ̀nà ní kí ìdùkùnmọ́ ń pàpẹ́rẹ́ òtọ́gbá subject to further classification ọmọ ayé máa kọ́ máa yájẹ́ mọ́gbú ọmọ ayé lẹ́ is subject to further classification ma ní kí wọ́n kò ń pẹ́rẹ́ tójú ọba ló torí ọmọ ayé ṣọlá ọlá mẹ́ta nìṣe yìí ọmọ ayé ṣọlá mẹ́ta ẹ̀tẹ́ tamalẹ́ ọ̀dà àdọ́mọ̀ máa jẹ mọ́gbú ọmọ ayé ṣọlá mẹ́ta lè ọmọ ayé kìkì àmúgbò ní ìnàta ọmọ ayé kìkì omikpohun nata ọmọ ayé kìí omikpohun ní irú ṣe tàbí wọ́n yìí tọ́dá alẹ́ ọmọ ayé kùmà ní nata aṣẹ́kíkù arabadọ́ arabọ́ àkíní àyínà aṣẹ́kíkù ká mbrọ́dẹ̀ ọmọ ayé ní nata wèrè dúkì ṣẹ́kíkù dẹ̀ ṣẹ́kíkù àní nata then al'akuli abin ọmọ ayé nata al'akuli umin ọmọ ayé ka ní abóyédú máa jẹun gbogbo bọ́ọ̀tì alụmake na eme ibi aja mgbe egbo kele maka kọma ya ma ide ibe ka kọma ya ọla mee ka anyị ma mini onu ŋatsoli abayɔ yi dɛ onu ŋatsoli ɛlu ŋatsoli dɛ ata ɔra ata ɔma yi abomi ɛlu kiri adzɛmu wu den ɔma ɔma yi ɔnɛkɛlɛ yɛ adzɛmu wu. ọmọ mayi ọnẹkẹlẹ ya jẹngugu ìmí àbájọ yìí tó dúwà ayá yóò ti tálá ìkùrán ìnìbókà yóò ti tálá kọ́ ìkùrán màmẹ́ni mẹ́ta ká máa yún ma jẹngugu ọnẹkẹlẹ màmúdẹ̀ wá àmá jẹngugu pé àbúkẹlẹ màmúdẹ̀ wá ya jẹngugu al'ammu ọma ya ta ya jẹ gbogbo ọmọ ya ta ya jẹ gbogbo ohun tẹ́kì bí i ibùn al'ammu ọmọ ọmọ ya ta ya jẹ gbogbo tí ó ń kọ ọmọ ya ta mádọmọ ọmọ ihun ya ọkọ ya jẹ gbogbo ẹnà ya jẹ gbogbo àbáyẹ ọyàwó den almudiku ene ke ladu tane ya je mu wa dun kila tane abu kala be wa ma aje mu wuje alaw gidai shehu ma ke kwa ne ke ka ba yo ba e ma di mola ene ne ba ne ke mbiyo abam jogale but shehu ke akini edi training mu mola ke tin ke mu ba taka kwa ne mi aba mi abu me wa e mama ina bu ko to ma ja me unen alka chulu gidai ba mama jaka ni ke chole egwe egwe awon ba ma ni ke na yon al ka jimi jo abajo ni to da mo ngi no gba ni sei madodo oma madodo omo oma ile wo emi son grandson father grandfather ele ne yomo ibe ha ibe ha abajo ibe son grandson father grandfather e, ele ne

so ema nnibi kin keni pensil ki fonu eji adọ ma rekọdụ then ọkọtọ memori kaadị ejide oji ya eyi emkwụnyọ e ma abayọ abụbụla egwu ma aje nwa ugwu eneme ma se abụkele ache gwa na ma re abụbụla ka anyị ee abụmebi kuma na-eji ma ọ o ma we unu ble ino da ja jengu gue ama o ma du ko ma nya bi yo ja tinga mo ama no da ma dai mi bi jengu gu salabi raju ko o o ma we nya o ma du bi ja mo ama ma le ma no da ma da ji ni e ngora aiwa ama no de ne turu albintu huma kai except ukwadu mamudumi ma, mudumi, ma òpélẹ̀ tí ma dọ̀mọ̀ ọ̀lá àbúrò ajúgbó ẹnu gúdú ma a ní ihe ma ṣẹ́kí ihe ma déjú ma mú pẹ̀lú dùnmọ́hùn bá ma owó yà ó yọ̀rá ma ọ̀mọ́lẹ̀ ẹni ma lẹ́ àmà nílẹ̀ ma ibn ọmọ ọ̀nẹ́kẹ̀lẹ́ jẹ́ ọmọ onúbìlẹ́ bí ọmọ ọ̀nẹ́kẹ̀lẹ́ ihe ọmụnubule bi ọmụnubule ile ya je ngwu bintul that is granddaughter chenke n'ọmụnubule abajọghị ee eh? chenke n'ọmụnekele abajọghị kọmụnọ kelele ọmụnubule bi ọmụnubule ile o yà tí èhùn rọmọ̀ ìyá jẹ gbogbo ọmọnekele ìyà ọmọnubìlẹ̀ bí ọmọnubìlẹ̀ ìlà ajẹmogun ẹ̀kẹta kì ajẹmogun ṣe alùmù iye ajẹmogun dáàmà ọlẹ́hùn lélẹ̀ ara iye ajẹmogun ẹnẹ̀kẹ́lẹ̀ òun àti iye àtá ṣe àtánù grandmother máa grandmother aljẹ̀dẹ́tù rárẹ̀ bá dọ̀ ihe. yedugite ya jeng'ugwu iye iye ya jeng'ugwu iye ata ya jeng'ugwu hmm. ọmọla abáyọ ẹni mẹ́lẹ̀ngà ní because máa kí grandmother òun ṣe yi màníkì pẹ́rọ ojú ọgbà òun ṣe yìí a máa ń dé ìwẹ̀ màdé àkí grandmother ajẹmọ̀gbọ́ àdìjẹ̀tẹ̀tù iye ata iye iye àbúmẹ́lẹ̀ngà ní ọ̀bọ́lọ́dọ́mọ̀ chọma chọmayé sista. sísà ajẹmogún ọmọ ayé òun lè pé ajẹmogún gbogbo màkọ̀lá sísà báyọ̀ ẹ̀ màkí ní ọgbà sísà ọgbà ọmọ ayé olóbìnrinlẹ́ àpẹrọ anyádọ́mọ àbáyọ̀ yìí sísà ẹ̀kọ́ ẹ̀kọ́ òun ní n'ata, sista ẹ̀kọ́ ẹ̀kọ́ òun n'ata, sista ẹ̀kọ́ ẹ̀kọ́ òun dena aligbogba eneke fagi ajemugbu we abubule azawujetu ulubule kene oya wife wife ajemugbu den eneke fa abubule ki ajemugbu si alimotaka ene ulubule ki adula taneba adunle lukuba ya ajemugbu adunle ekebire mi amajaka dabi dunge wegi be amola ne ere abu mi bi de ka tulime omu nu bleke bi ya je ngugu ome ome one kele omu nu ble bi ya je ngugu iwe ya je ngugu iya tayeye ya je ngugu oma yo nu ble ya je ngugu oya ya je ngugu unu bleke lo ne tane badute ya je ngugu tabu mi bi ma je ngugu amma alibogba ya kwacho karatu gidai ọkàtí gidai ci gbogbo malin ya yadda ta ita nan ya gbawo yi kaka gidai ci yake ci basic rẹ ohun akọla ojú mu yi yake ci foundation ki dúpẹ ngbo dúkẹ tí alálẹ kuma mẹdago kuma akẹ ẹnẹ pẹnẹ dúpẹ yẹn ogun kẹrẹ akẹkà rẹ but ọgbọ́dọ̀ àbókìrẹ́ kuma yẹn ogun jẹun kó nẹ̀lẹ̀kú ọgbọ́dọ̀ ma ní kẹ́ ayọ̀ kuma náà dàgírí omi dúpẹ yẹn ogun mẹ́dẹ̀ ogun mi ṣáálẹ̀ no báàbí kàdọ́ máa dọ́ àkíní báàbù hajjẹ̀ báàbí kì á kọ̀lá ojí ọ̀nà ìpanyónì báàbù kì á kọ̀lá ọ̀nà ìpanyónì ìlànà àkíní àti kí ní ní kì á mọ́ pọ́nà yónì wọ́n jẹ́ kọlifáì kẹjẹ mú àmá ẹni kàdọ́ mọ́ ìṣọ́lá méjì ní ṣe alhajjabu ìdí gidẹ́ máa dọ́ alhajjabu lè hìrìmáà ma ọ na-akpanye ke ma nukwedu dị min ọ ka ga adama ji alhajabu nukusa ma ọ na-akpanye ukwedu tukwe ke ne mugbo ale eyi ka aka gide eyi ma doki fikiri na ka de ma ọ na-akpanye edi he mugbo eje ge ni abeku ma ọ na-akpanye ukwedu tukwe ke ne mugbo ale hajabu alhirman ma yi hajabu nukusa wala meji ne a ojuyo mu chicago hajjabul hirman ẹnẹ̀jì ahánà ọ̀nẹ̀jì máa nù fẹ́dídí mín ṣẹ́nkú nẹ̀nàtá ọmọ alìkú abájọ́ yìí wẹ́kẹ̀ṣọ́ mú kóbíàgú ẹ̀nàtá ẹ̀nọ́ráta ma yá pẹ́ mú ogú ẹ ọ́rátẹ́ ẹ̀dùpẹ̀ rúrú tó dáàtí ẹ̀ nílẹ̀ hajjabul ẹlẹ́jì ẹ̀hùnẹ́ hirman àtàwẹ̀ ọ̀nà àpáyọ́rátẹ́ pampan ọ̀rátẹ́ na máa nẹ̀ ṣẹ́nkó na lè kú kì níye kì a níyeye iyeye unu pẹ́ ọmọlú hajjabul hurma a máa jẹun kí iye o lè kú kí iye o déjú òpẹ́ kìtí pẹ̀kù máa dín iye mamudanọ́ iyeye ọ̀nà máa kọ́ náà yọ́la máa lè dẹ̀ ìgbẹ́ ti hurman máa dọ̀ ṣẹ́nkó na lè kú kẹ́nilẹ́nu ma àmọ́ máa amamaye ngongwa maniye amamaye ngongwa maniye nata tungi nomaye manu kwadu yangungu ona ke onile onile ri amama maona maona kwanya bigide amaye mamuda nomani amamaye ona mubingama ine manike tungama shanko neleku kino kinoya kianoma tamomau ma ọ na-akpanye amọya ukpe amọya kitigbe gị ya chi hafu imu buane 1 over 8 chikwene ka mmama adọmọkwu ma kpọọ na anya amọya ni amọya ma anya ni 1 over 4 1 over 4 ụmadụmma ṣenkwo ne nnọma ki ihun ya adọmọkwu anya jemugbu ukpe kwụ ma adụm ihe imu 1 over 6 ọmọ amúpẹ́ yìí wọ́n ọmọ mamda dọ́mọ ní ìyá ni one over three òpẹ́jù bọ̀bọ̀ ojúlé àtàkì odò yàdú ní kàràtíkìdẹ́ wọ́gẹ̀tí nìkẹ́kọ́ jẹ́ ẹgbọ́ tágàdà ẹ̀dù ẹni pẹ́sùrù ẹ̀dù ẹ́ ìṣàlá ẹnẹ́hùn kẹ́nẹ́dù rékọ́dù ẹnìkùnrin ẹ̀kẹ́dù rékọ́dù ẹ̀rọ tó kí málẹ̀ kí ṣùgbẹ̀yà nìwẹ́ ìṣàlá ò máa kẹ́ẹ́ ini egbekola e, wekola percentage anya wee yi se gba ma anya ma anya ma anya se ngi 1 over 3 ene gi 1 over 3 domo kene gi 1 over 8 domo kene gi 1 over 4 domo kabu me ta gede roji en du ma anya pe si 27 ma be ka ba ma pe yu meji ta ma di ene le un se ngi 1 over 8 ma do ni

iyi ọya ọma abekumachi foundation ile ata iyi ọya ọma amachete nwugwu kpakwụchaka ene gị aji chi praịmarị kpakwụchaka ichọma yachata ichọma ichata ọma adọmọ imụkpa ya atabụla ata ma adọmọ ni ọma ma adọmọ ni ata amọ ọtọrịtị gị algide ha ngwugwu ịdọmọ tụrụ ala na edu gili ukwu gị na na enwugwu ngwu amekwubecha amụmaghị omikponwu na ta ma nwomi kpa agwa na-eme ewulete ijukpe ya n'iche omikponwu na ihe ma emebi bụ nwomi ijukpe ya n'iche kpa agwa na-ebe hụte ibe eju na ekwe na igbo ma na ogele m na ya ya yi ee ama ihe maka ya ma bụga tọ̀yí àmọ́ máa mẹ́lẹ́ àmẹ́mẹ́ àmẹ́lẹ́ dùn àmẹ́lẹ́ tọ̀yí lẹ́ka lójú òkúṣẹ́ kọ̀dọ̀mù ọ̀yà múnú yìnbẹ́ màmí ẹ̀hún ikùn ka pa lójú ọ̀yà kàkínní ọ̀yà ògúyó òǹgí nẹ́yìn ọ̀yà kékeré ya nẹ́yìn ya kékeré bí ọmọ aka ọ̀yà mamu kpe ma akitɔ wanu ba esi wanu ba esi eju kpe amọ ya mamu duga ma iitse dzimatse amakumasi amɔ ya wanu ba esi lɛ tigama aya kpɛ alukita alukite amɔ ma bokele tso numatse ibobele tso numatse tsɛn kamɔ ma kitsɛnɛ mɛ ka kabokele kumatsɛ ebie kabobele kumatsɛ ta automatically ɛnu e dukume ya kpɛ aba yɔ yi mɛ wò kpɛ ale ju eyi ibokele mɛ wɛlɛ.

mami makoda mapakuchaka weke choma yake bunyaluze weke yuto e yuto ama ye yudu kumenya dungo mai meki bunyaluze ki aruto eba mengo he unchi mengo agreement unko iyunga e, keruto todo yomne kamo meyo amo bisu kwane kuma ya tene wo kuma kunyi ki mudu weke bunyaluze ki mudu weke ta ngo yango du kamo meyo ama ngo lugo kuma ngo lushikunu torí ẹ̀dẹ̀ múnà ohun ẹ̀hún ló jẹ́ agreement bẹ́ẹ̀ àkàkí ní àmì ọlá ẹni ààyè bọ̀yọ̀ kẹ́ni lẹ́ka ìpàdé òjì ààyè ayá wá kí àmì inú ẹ̀ alàgbọ́n kùránì jẹ́ kújà kídẹ́ nù ìjẹ́ kákàyà kídẹ́ mà ti kẹ́bọ́ kídẹ́ ojú ti kẹ́bọ́ kídẹ́ ní àbẹ̀tẹ̀lẹ́ máa rà fún òwúyo àmà níhàyè àmà àmà àkàtà àmà jámẹ̀ni àjẹ́ níhàyè lówúyo níhàyè àkàtà àmà jámẹ̀ni àjẹ́ níhàyè yusikum allah fi auladikum allah tabaraka wa ta'ala yuqaddama ujama mame mena buya ya jo li zakari mithlu hazil unsayin one kele unganiji unganu ka en kuma dungunu blemiji one kele unganu ka en na dungunu blemiji ana duwe ne ne te kagide ọmọ ayé mi ẹka àwọn àgbẹ̀ni ní akẹ̀lẹ̀ bá bọ́kùnmọ̀ lẹ́nu ẹ̀ẹ́nìgẹ̀ṣọmọgbá ẹ̀kẹ́ mú yín dùn màṣínì ẹ̀lẹ́ onye ga akada ka mkpa anwụ a ka abeledu ama ka yo cheta ma chi na nebi ka ene ke huma ba nga uta na bi meji go na malu òṣèlé akẹ̀tí ọmọ ẹ̀ òṣèlé àwọn náà ṣe wọ́n lẹ́yìn tó dẹ̀wọ̀n ẹnu màlẹ́ dákẹ̀dákọ̀ bá kọ̀lá lẹ́yìn wọ́n máa ti súnmọ́ tọ́jú kílẹ̀ máa bí wọ́n dùn ẹ̀wọ̀n lè kúta gbígbé yúà dáàmà kàmúyàn dáàmà akẹ́gun wà tẹ́ àmẹ́ pé ẹ̀wọ̀n àmẹ́ dùn ẹ̀ ẹ̀wọ̀n ẹ̀rẹ́ àlùkù àkúrẹ́ ara ti ẹgbogbo ma pẹ́ ma ń kó ẹ̀nẹ̀ ẹ̀nẹ̀ pàkújáká wọ́n kẹ́ tí ní kẹ́dẹ̀ ẹ̀kẹ́lẹ̀ àtìkọ̀ ẹnọgọ́ àmẹ́ẹ̀dúnwẹ̀ omímìdúnwẹ̀ tákùnmẹ́kú ṣe lè but ma ń dà pẹ́kẹ́nẹ̀ ma kí ma yí mi àmà ma ma

eju meji enwe onye obele na ma na-eyi onye gala ni enwe meji ma adụ ka onye e, gala enwe ma adụ ka nwere obele so ma mi ka meji ko ne ma mi je ka ka do nwere ndu no kele nisaa ko ka amanya je ngugu atama ma je fọwọ́kọ̀sìnẹ̀tẹ́yìn ṣẹun kì múdà bóbù lọ́lọ́lá àmà ányá jẹun ogú àtàmàkì kú ma múdà tẹ̀wì ní tẹ́nẹ méjìlẹ̀ fọwọ́kọ̀sìnẹ̀tẹ́yìn rẹ̀ bóbù lẹ́ ma ṣe ọlọ́lá yìí ma múdà tẹ̀wì ní tẹ́nẹ méjìlẹ̀ dẹ́n fẹ́lẹ̀ hún na tólùtá ma ma amma jin go mu ne kuma suka na ile amma le mo ma ya tawa amma le mo ma ya wa amma ma bobule ololai ti ja unu blo unu bule ma ti ololai ma te we ni tene meji le ma me ngo wa ta ma ko eju ma meju meji ko nga ma eju ka ti bobo ta ma tini o ti ma qualify ko ma ko ma wa in kanat wahidatan imdono ko mo no bleki tege ngono ngone bi kile kubote ma nya de ngugu ngono blele fala han nisfu ma me ngugu ata ko de jumi di bologodo million ni kanga ata un ata un ku ma o pe 500000 naira ma mu dumu 500000 naira ke bobo toru ki tungono blele ke te ni ba amama yi amama ya amama ya ne di kwalo that is amama ya ata un ne di ngono blele ke de ata un ki kwalo amama ya ata un le ma che ni right ma yengu ina maya duma duma bote tulala man pare jumeji mame ha gumun ejuka ke bobo ta ma kanga bodu qualify wali abawaihi ene ki ku maru jigire atan payeyun li kulli wahid minhum athulu atan payeyun shi eju peke fa wanu batisi wanu batisi maduma mimma taraka yawm kitono in kana lahu walad shankun yoma a tan kwaye musu wani wasu su ne na ne ọlaidu alga ka kwa imen fa in lam yakun lahu waladun ima no mani wa warita wa abawa ka tan le fi yi ma ya wal iyun ma ngu ki ne pa kuchaka o ne le imda na ta ki ne ma mu eju kanwu mamudungo iye eh eju kanwu mamudungo iye omole ba me maluku ma da ta omole al asaba o ma do al asaba ma ka al asaba eni ki aje ti primary turu ma pe ngo ma ya pe ngo bu amune ba chenkenele no ma engo bu ma pe ngo ma ki o ma ogo ma ogo yi ma to pakuchaka amo ma chama je mu wi primary de inene ki ene ka do mo un le ku ama je mu gun se pe doju meji ina be ese ina be o meto so abe ese le ata un cha je mu ese mi abajo ni so ma me gugu o ne le ku ki ma no ya ni ki no ma ni ki le ku engugun se ta ma gboru iye mu mo ata o meji do mo ko tura le megi ni abajo o pe unu ta tu gbe ya ne ma ka yi

yóò máa pẹ́ pàkójá ká ibi 300,000 naira àmọ́ máa ma jẹ́ nìkan ma wọ́n lámá máa yẹ wàrú wọ́n ma ònú dúkù máa dún wọ́n kẹlẹ́ háàfù máa yá dún wọ́n lóbìnrin pẹ̀yí kára lòhù ìkọ̀tù kẹ́lẹ́ ti ìnàtà ìníye ìyànàmọ́máyé ohun maya dumu mami wa no batisi dumu to ma mu pe ti ko ma du na mo maye ma mu na mo maye ata yiki bobo kwa kwa ata ya ni amma ta ku mai nya ce ngida ido min badi wasiyatin ubi wasiya ubi akatane yusi biha kene ti kwawe ki katane me akatane ole kokota ta ku mai nya do je mu wa pe o tọ́dá lẹ́tẹ̀ ń kẹ́nẹ́ kìí apẹ́mogún máa lè lókùnbẹ̀ tó mọ́ kìí apẹ́mogún pẹ́múdágún kìí ayé apẹ́mogún bá iye nínú tẹ́pa kújáká kúyàmí nínú ọ̀tákàdá kòṣọ́ ní àwọn kìí anẹ́ àìbá kúyàmí nínú kìí asẹ́sẹ́ àkíní ìnẹ́nẹ́ kìí yọ mẹ́kúnmẹ́ máa bẹ́ẹ̀ ni ìyẹnẹ́ dúró

ṣeun kẹnọkọ́ bẹ́bí akínihì 100,000 naira abájọ́ yìí kẹ́yìn akú ẹ̀dínní kakíní masalasi mamọ́kọ́ gẹ́dẹ̀ ìdùnmúmá ọ̀bọ́ gẹ́dẹ̀ gẹ́dẹ̀ mamọ́kọ́ gọ́ ìdùnmúmá ẹ̀tínì yá kọ́ gẹ́nẹ̀lẹ́ ṣeun ọjọ́ bùṣe so eno da oji oko ele ma okweru 100,000 naira ma okweru ugbo meta iju ka nso nuna mo 33,000 to 33,300 ta ma omi omi nubi hun jogele amajari da domi nubi hun ma mo eh, ma ma point 33 eh. ma sẹ̀yílẹ̀ agbàgbélẹ̀ ọjọ́ màdé o ó nùgbòrògbò ó nù kìkìtà 33,000 yìí

sọ́gẹ́lẹ̀ kàí sáàdì ilẹ̀ yẹ́ ni àtúlùkú ọ̀túlùkú kẹfì ẹni káàkiri tírì lẹ́wọ́n jẹ̀ náà dá ejúkú ẹgẹta lẹ́jẹ̀ wójì wẹ́kẹ́ wọ́n bùhá nìta ṣẹ́nkẹ̀ táà máa jẹ owó ẹ̀nà na ma Ya ohun mẹ́ tẹ́kàkínekẹ́ túnmọ̀ náà kó wa abana ukun amomame la tadaruna ameme manu ayuma qrablakum nafa ene ki merumetu ni ugba mpani mema to da ala na ya mata me ne kuma pe mu gide abaye ene akata mi ki mo yile wudu ene akoma mi ki mo yile wudu ene akiye mi ki mo yile wudu ojo ati meme ni ki acha pa ni mo metu ni dati tó àìkò ngúrẹ́ ngúrùsùn pẹ́kọ̀lá ngúrẹ́ farida ta min allah òpó òfin ṣe kó bọ́jọ́ iná allah kana aliman hakima allah tó ń dókè nù àṣírí ìṣọ̀ka aya kéèjì ما ترك أزواجكم إن لم يكن لهن فإن كان لهن ولد فلكم الربع مما تركن من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أودين وإن كان وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث نعم من بعد وصية يوصى بها أو دين غير مضار wasiya a leke da duda wasiyatan min Allah wallahu alimun wallahu a halim Allahu akbar Undu Allah tabaraka wa ta'ala wọn in lam yakun lahunna walad chan ko ya lama no manu wa in kana lahunna walad o ya la no ma fa ma ya le no ma ume ba falakum rubu mimma tarakna ma me undu kine peru mele ba eyu ka o ma dunga me yi min badi wasiyati yusina biha ubikuma koji pa katane kabobu lelechi awodeni abekome kumaje wala hunna rubu mimma taraktum eun ka me tono tane okweru un ngabobula eyu peru ekele ngabobula aduyi ilam yakun lakum walad ke kama manu man wanu ba ko waya madu fa in kana lakum waladun baya noma wala hunna sumunu mimma taraktum amma ya mani wanu ba eight. dan duka me tono tane alga wala duka ko ayi min ba'di wasiyatin tusuna biha aw dayn ubia katane kumekatana amekome kumaje kumaliga ile seturu ona ile kwa baje okwe kumaduto iyo ko kumadukui oda domo kumakini maya maya maya moko abakini maya gboko amune oko kumadukui iman nokon tama sadaka un kengi anu bilege ogu kumaseturu kumaseturu iya nome kije iyo ko mara ko iman negen tan ma shate ko tan mara falahun ah, falahu eh kana rajulun yura in kana rajulu yuratu kalalatan chenku chenki nene kada mai hume ki aya jengugu ene ki kalala ene ki kalala on chene ki mano ya niki ano oma ki aje ngugu awe mratun abekunu bulanya jengugu ene ki mano makino kinoyan kono bulanya jengugu oneke la ajo ngule ila be kono bla ajo ngule wala hu aqun shawun keneki ikwalu leki noma yi oneke le aw uktun abaki noma yo nobele wal kulli wahid minhum as-sudus ama meji leba wan amado wanu basis wanu basis madumuma wa in kanu akthara nana tabane lele bohum shuraka'u fi thuluthi mame ngugu nkwane jumeta ogbolu makuma mana min baadi wasiyatin yuso biha ubiakatane keneleka au deinin abe akome keneleje ghayra mudar ma ofrese ne dun ukwe alijie ne ne madumu eluko ukwe alijie ne ne madumu ma akpe ya neba, ba ini formality akuma madu, abuke kuma du abukela adudogba takabobule kibi ibukelele mbukele anya du owuyo owuyo ma du kebir kebir nga nibi kayi ala abiru ajubo ẹ̀hẹ́ amẹ́kùnmẹ́tsọ́ máa bì ọjọ́ màtá ìkúmẹ́jù bì í ọgbẹ́ dúkùn ìbọ̀bọ̀tá ní òkú ìmẹ́kọjọ́ àkàmẹ́kùnmẹ́dù dọ́mù ẹ̀ tó àbókẹ̀lá adúdọgbá yìí ogújú ogújú máa dùn lè yìí tó wọ̀síyẹta nìnàlá wọ̀síyà ẹgẹ̀rẹ́ alìkìwà fún ọjọ́ rẹ̀ min bá di wọ̀síyẹta yóò sọ bí àwọn ọdún mẹ́lẹ̀ bọ ṣìlì ṣìlì abárẹlẹ́ mẹ́lẹ̀ bọ́ mẹ́ẹ̀nà ụbịa na anẹ̀ ẹ̀dọ̀mẹ́ ụdị òjì ayé àdọ́mọ́ ẹ̀dọ̀mẹ́ àṣẹfẹ́rọ́ lamẹ́ torí alkọjọ́ ọdún àwọn màpẹ́dọ̀mọ́ wọ́láwọ̀ alimun aláwọ̀ sódù ma hali ya sódù kì tilka تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها نعم وذلك الفوز العظيم تلك حدود الله أمو لك ديت أمو جو أمو أمو أمو كجو هدي ومن يطيع الله ورسوله انا في اللي بوجه الله فاول شون اجاد لنا دبا الجنه يدخل جنات تجري الجنه يكون يعشى من تحت الانهار امو بجوكان الجنه لاشا خالدين فيها او بيقول لك لاشا وما وذلك الفوز العظيم تو وجه لك جيتي ومشي من لبا انا كي ما درو دا يولتا ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا نعم يدخله نارا خالدا فيها وله عذاب مهين ومن يعص الله ورسوله انا جماد يودو يوتا كم مغودابا abagini oda oda nebi ongi mugodaba e haduro yota ka haduro nuchauta wẹ̀yẹ̀tàádà hùdúdòwò kẹmọ́dà ọjọ́ gódábà ọmẹ́kọjọ́ ìkẹlẹ̀gọ́mọdó wẹ̀ ọjọ́ àkíníhìn alùkùnmá pẹ́wọ̀n lè rẹ̀ ẹnẹ́kìnnù máa dọ́ máa wánẹ̀

tun kọjọ mọ́lé olùsọjọ́ gbónúgbọ̀n mọ́lé ẹ̀rùsọjọ́ gbókòrò yìí mẹ́ kìsìṣẹ́ rí ẹ̀ ma yá lè bọ́ ibá kẹ́ a ma mú ọjọ́ orú ibá tọjọ́ àkíní ìdẹ̀kílùkù náà òun ẹ̀dá bàtúná uwe pabo duk me kalu duk me akini ama ya pe wule ebe kuma e ni ite ma ka ma ke mu a pe adene ma khalidina fiha gbegbele mẹsì ìhùnalẹ̀ wọlọ́wọ́ adáàbù muhim adáàbà ṣúkàtà òtùpẹ́ na bá nílẹ̀ ìmìnàdọ̀ kàtọ̀ alẹ́ kàtẹ̀ subhanaka allahumma bihamdika oyé mú wú tọ́ agbọ́gẹ̀ e eh, ẹta ṣe tọ̀bẹ̀kẹ́ àkúnṣe bọ́ náà ẹ̀ tọ̀bẹ̀kẹ́ tẹ́jà nìgbé Naam, Allah ibarik fik. Òun náà ṣe àfihàn ọmọ àmà ó dá lárẹ̀ ìbá kò ní ìrìnàjò. Ó sì ẹ̀kú, sọ ẹ́ ní ìlàkú, ẹ̀rọ lẹ́ta àwọn èèyàn. ìdí ẹ̀wọ̀n gúú náà jazakallahu khairan wa asanallahu ilayk ẹni ni ẹjẹ mọ́dà ọ̀yẹ̀ nínú ọgbẹ́ ìyẹgbọ́n wa ìwájì nínú ìṣẹ́ àríkẹ́ nínú ọkà yìí náà ẹni àwọn àti ìnìmí ìdè náà náà ṣe ọkà kí ni ẹwẹ́ akúmọ̀ mú pé àbíkìyà nà máa ẹnu àmàkọ́ nẹ̀lẹ́ kámàkẹ́ náà adùkì ma ẹ̀hùn ṣùgbùgbù ẹ̀kẹ́ àkúmọ̀ akọ́jú bí àbẹ̀ká àmàkùmọ̀ ẹni máa ẹkùmọ̀ adùkì ma ẹ̀hùn ṣùgbùgbù mà ṣọ́gẹ́lẹ̀ ẹ̀ṣàlá ikú máa ní ní múdẹ̀lẹ̀ náà wà alẹ́kùn wa àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ Now.

Naam. Okay. Kinyo. Ado yo ye uche adwa ya kini ma uche bo kuma kuma ma kwenwe bibele ke ma yabo ma nuja ni ma adwa ce uma eh na'am wala wala ledobo na'am wa alaikum assalam wa rahmatullah

awa kwa mwenye amini ni gidei don kami malimi ka ujima kyan kujo mu akwa ona imi ngale kadi ambaba oje kishimo gabara bugu jwa oje kishimo gabara je bi taru